èpinrin balẹ̀ rópin pòròpórò balẹ̀ rópò ewé ọ̀gúngú balẹ̀ ró gbàmí kọ́kọ́ gbàmí kọ́kọ́ adé á baba yẹkú òkè àpà tí wọ́n pè lọ́yẹ̀kú ṣọ́pọ́ná ǹjẹ́ kí ni ó yẹ kúnù kúrò lórí wa èjì ọ̀yẹ̀ ifá ni ó yẹ kúnù kúrò lórí wa gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi lọ́sẹ̀ yìí ifá yẹ kúnù kúrò lórí wa o àní rógun gbàmígbàmí. ànírógun ẹjọ́ ẹ káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé ẹ̀ńdámúsọ ògo ni fún bàbá ẹ̀ńdámúsọ ògo ni fún bàbá màá fi jó fi yìnyín ọlọ́run wa alààyè ni ó yìn ọ́ bó ti yẹ ẹ̀ńdámúsọ ògo ni ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́pẹ́ tọ́ sí ọlọ́run ò ní ìyìn ògo àti ọlá tó tọ́ sí ọba tí ó mú wa lọ lójoojúmọ́ tó tún mú wa padà sílé ògo elédùà orúkọ tèmi ni Ṣọláìdé Fátúngàṣe ayé Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà níbo ni à ń lọ lọ́sẹ̀ yìí ìlú kan ní agbègbè Ìṣàgámù nípínlẹ̀ Ògùn tí wọ́n ń pè ní Ìpẹ̀rù bẹ́ẹ̀ ni ẹ wò ó ẹ jẹ́ kí a tara ṣàṣà kí a lọ wo bí ọdún eégún wọn bí ó ṣe lọ. wípé ẹ gbádùn bí àwọn eégún yìí lóríṣiríṣi bí wọ́n ṣe dáṣọ bí wọ́n ṣe ń jó mo rò wípé ẹ gbádùn ẹ̀ à ń ṣe léyìí nítorí pé kí àwọn ọmọ wa kí wọ́n má bàa gbàgbé àṣà ìṣe àti èdè wa nítorí pé tiwantiwa ọmọ tí ó bá sọ lẹ́nu nǹkan ó ṣe kí ni ó sàpò ìyàkọ́ kí a má bàa so àpò ìyàkọ́ ẹ má jẹ́ kí a gbàgbé orírun wa. ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi kò yí padà òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èjì tẹ́yìn bá ní ọdún ìbílẹ̀ yín. tó ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà orúkọ tèmi kò yí padà ṣọlá adé ọmọ bíbí inú fátúngà ṣe ayé Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà lórí ètò ìṣẹ̀ǹbáyé ire o.